tí wọ́n pàdé ẹni tó ṣàbòsí àtẹni tó ṣàbòsí sí wọ́n pàdé òòrùn àti òṣùpá wọ́n pàdé tó jẹ́ kóòrùn àti òṣùpá pàdé rí síwájú rẹ̀ òun náà ni ọjọ́ àpéjọ òun náà lọ́jọ́ pàdé torí ẹ̀ àwọn èèyàn pàdé ní ọjọ́ yẹn làwọn èèyàn sì máa ń pàdé ní ọjọ́ júmọ̀ nílé ayé ní ìpàdé tó ju èyí máa ń ṣe lọ́jọ́ mi lọ ẹwà lórí àti máa lọ kí jùmọ̀ à oní àlọ́jọ́ pàdé yawmu talaqi ọjọ́ kárìn pàdé ara wa ọjọ́ jùmọ̀ àná. afáàmù àwọn ẹ̀rí wa lórí nǹkan tó sọ yẹn lóríṣiríṣi nínú àwọn ètí jùmọ̀ àtúnfi yàtọ̀ òun náà ni pé akórira ká dá ọjọ́ jùmọ̀ ká dá sífàwẹ̀ gbígbà àwọn ọgbà àwọn ẹjọ ọdún márùn nìkan eléyìí ń bẹ nínú tí imaamu ahmadu sọ jáde síwájú ahmadu hadith anabi sallallahu alayhi wa sallam ti wí hadith anabi sallallahu alayhi wa sallam ti wí wọn ní wọn bí imaamu ahmadu léèrè asitima kíkọ yàrá lẹ́nu torí pé ibn qayyim madhabu rẹ̀ ní kíni madhabu al wọn ní wọn bí abu abdillah alimami ahmad wọn bí léèrè. nípa aka gbaa júmọ̀ ọwọ́ aṣọ àdìsí dáná bí sọlọ́lá àṣẹ́nà fi kọ́ wa ó fi kọ́ fún wa láti dá àwọn ọjọ́ júmọ̀ àgbà ẹni fi ṣe yára nǹkan rẹ̀ sọ̀mù àyàfi kí sínú àwọn ń gbà bí kí gbà kẹtàlá kẹrìnlá gbogbo kọ́ wa bọ́ sí júmọ́ra kò sí wàhálà bákan náà ọjọ́ àṣẹ́pùtì tó tẹ̀lé kò sí wàhálà torípa nàbí sallallahu alaihi wa sallam wọ́n ti sọ fún wa kíkẹ́ àwọn gbọ́dọ̀ dáwọ́ ọjọ́ júmọ́ra gbà àyàfi dábàá gbà àwọn ọjọ́ kan síwájú ẹ̀ àbọ̀jọ́ kan lẹ́yìn rẹ̀ ọjọ́ tí wọ́n síwájú júmọ́ ni yawmul khamis ọjọ́ tí sì máa wá lẹ́yìn rẹ̀ ni yawmu as-sabt ajẹ́pàdé ti tó ní ẹ má da ọjọ́ sọ́pùtì gbà ẹ má da gbà láwẹ̀ ó túmọ̀ sí pé tó bá pò nìkan lọ fẹ́ gbà láwẹ̀ àmọ́ tó bá jẹ́ pé wàá gbà pẹ̀lú júmọ́à àbọ̀ gba asabtu àti ahad eléyìí ọ̀tà kò dáná bí sallallahu alaihi wasallam wí fún wa. torí ẹ ahmed ní káwá dá àwẹ̀ ọjọ́ júmọ́à gbà fàlẹ́ àkọ́tọ́. wọn bí ahmed lè rí pé tí ẹ bá máa gbà àwẹ̀ ọjọ́ kan tí yóò sinú ọjọ́ kejì ńkọ́ tọ́wọ́ ajẹ́ pé ọjọ́ tó fi sínú bọ́ síjọ́ alhamis ajẹ́ pé jọ júmọ́ àná fi gba àwẹ̀ yóò tún sínú ní accept júmọ́ à ìní ọ̀dà gba àwẹ̀ rẹ̀ tó gbé máa gbàjọ́ kan fìjọ́ kan lẹ̀ gbàjọ́ kan fìjọ́ kan lẹ̀ Ahmad ní eléyìí kò sí tó burú mbẹ ẹ̀yà àfi tó bá máa mà tó fẹ́ sọ àwẹ̀ yẹn di júmọ́ à wípé alhamis lọ́yẹ̀ kọ́ gbà níbi sẹ́ gbàjọ́ kan fìjọ́ kan lẹ̀ lọ́sẹ̀ yìí alhamis lọ ẹkọ kọgbà kọlọgbà ti jumua ọwọ ama ama ọpa alhamis jẹ kó o fi lè ba gba jumua tó bá ṣe bẹ́ẹ̀ lọsẹ lọ. tọ wọn ní imaamu malik àti abu hanifa wọn là lè gba àwẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọjọ́ yòókù wọn ní malik sọ pé lam asma ahadan min ahli al-ilmi wal fiqhi wa man yuqtada bihi yanha an siyami yawm al-jumua wọn làwọn nìkan. àwọn òṣèré kẹ́nìkan nínú àwọn ẹni téèyàn máa wá àwòkọ́ṣe rẹ̀ nínú mà kó sọ pé ká má gbá ọjọ́júmọ́ anábì ti sọ kò nídìí ipá àfa kan mọ́. torí di ẹlẹ́yìí báyìí ọjọ́júmọ́ àkọ́tọ́ ká dàgbà àwẹ̀ rẹ̀ àyàfi tá a kan síwájú ẹ̀ àbọ̀jọ́ kan lẹ́yìn rẹ̀ eléyìí jẹ́ ibi tá a dúró sí lónìí yìí nípa wa àwọn ìjíjúmọ̀ àbídá yàtọ̀. Tọ́lá tí wọ́n padà wá insha Allah lẹ́yìn eléyìí. Gbogbo ọ̀kan yókù tí wọ́n sọ yẹn á filẹ̀ rúkùn. A wà lọ sí Fọ́sùmọ́n fi hadiyihi sallallahu alayhi wa sallama fi khutbatih. Kí ni lànà Nàbì sallallahu alayhi wa sallam níbi khutba eléyìí tá Nàbì sallallahu alayhi wa sallam máa ń ṣe? Ọlọ́run bá kọ́ fún wa ní àgọ́ yìí tó péye nínú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ lórí àti máa